بصيام شهر رمضان وكتب صيامه صيامه عليهم كما كتبه على الذين من قبلهم ووعد من صامه إيمانا واحتسابا بأن يغفر له ما تقدم من ذنبه ففضل بذلك سبحانه وتعالى أحمده وأجلله وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه فأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمانه أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى جميع خلقه وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها طبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى جعل صيام شهر رمضان بالتخيير في أول الأمر بقوله أعوذ بالله من الشيطان الرجيم وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن تطوى خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون فمن كان مطيقا للصيام إن شاء صام لله سبحانه وتعالى وإن شاء أفطر وأطعم مكان كل يوم مسكينا جاء هذا من أثر معاذ بن جبل رضي الله تعالى عنه وارضاه وكذلك من أثر عبد الله ابن عمر رضي الله تعالى عنه وارضاهما ولكن من رحمة الله سبحانه وتعالى على عباد المؤمنين أن من كان به مرض لا يرجى برؤه هل كان ميؤوسا فلما كان ميؤوسا هل يلحج بالشيخ الهرم الفاني الطائن في السن وكذلك ما حكم المرأة الحامل أو المرأة المرضي هل حكمهما كحكم الكبير في فقه ثم القضاء للعلماء في هذه المسألة أقوال متعددة وكذلك ما نوع مرض يبيح لصاحبه الفطرة إلى الأبد ولكنه يعدل إلى إلى الفدية كذلك هل يجوز أن ينوب أحد عن أحد في باب العبادات البدنية كما كما جاء من أثر ابن عباس رضي الله تعالى عنه وارضاه أخرجه الإمام أبو الرزاق في مصنفه بإسناد صحيح أن ابن عباس كان يقول لا يصلي أحد عن أحد ولا يصل أحد عن أحد إلى آخر هذه المسائل وقد بعض هذه المسلمين أطلع لكي كرات قرفان النبي صلى الله عليه وسلم وإن ضرب عشرة ما ذكر اسم الجواب الله بني سلسون كيا النبي بني سلسون لاري أتي على الصحابة لاري كيا وانا كلهم توقع كلام النبي صلى الله عليه وسلم ẹ̀yin ọjọ́ ọba tòótọ́ mo ń gbà tó náà létí ìbẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ mo ṣe náà ìyẹn létí ìbẹ̀rù rẹ̀ Allah subhanahu wa ta'ala àwọn tọrọ sáájú wa àtọ́tẹ́rẹ̀ tọkọ̀fọ́ náà nìyẹn ní tó ní a máa torí ẹ̀gbà wà Ramadan òun náà ní kárí máa bẹ̀rù rẹ̀ àwa ń rawọ́ ràtẹ̀ sí ní gbogbo ìgbà wípé wọ́n máa kọ̀rọ̀ wa kọ́dà gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ̀ wọ́n wà àlàdá ní kàfọ́dé ìran wọ̀bí ìjábá ti tẹ̀lé ní èyí inshallah rahman a máa sọ̀rọ̀ nípa àwọn tí ààwẹ̀ ọ̀gẹ́rẹ́fẹ́ fún àtàwọn tó jẹ́ wípé wọ́n gbá ààwẹ̀ padà àtàwọn tó jẹ́ pé wọ́n ní gbá ààwẹ̀ padà àtàwọn tó jẹ́ pé wọ́n máa bọ́ ọ̀yàn ni ṣùgbọ́n àwọn àlámẹ́rì ó ní ìdí ọ̀pọ̀lọpọ̀ ìfarabalẹ̀ nítorí wípé àwọn mẹ̀sá ìlú ìlàbíyà ọ̀pọ̀ mbẹ́ àwọn ẹ̀ka tún ọ̀rọ̀ ẹ̀sìn tí àwọn àfáà fi mọ̀ ara wa lórí rẹ̀ pẹ̀lú tí wọ́n tẹ̀ ní kọ̀ọ̀kan láyé ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ẹ̀rí tàbí tó dé ti bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan eru tabi to de ti je kookan ninu eru akoko Allah subhanahu wa ta'ala nínú afar Mu'adh bin Jabal radiyallahu ta'ala nàrọ̀ bákan náà àti abúlé bin Umar radiyallahu ta'ala anhu nàrọ̀ wọ̀rọ̀dọ́hùnmá nígbà tí ọlọ́sọ̀ tọ́lá tó wáyà kalẹ̀ wípé àhúdù bí láì ní ṣèyítọ́ ní rọ̀dín wàhálà lẹ́dínà yóò fi kúnà wò fídí àtúntọ̀ àmú mìsín ẹ̀yìn mọ̀mí ní àmà àgbàwọ̀ bíbí ọlọ́run ọba bí mo ti sí lọ́rọ̀ yẹn lórí àtọ̀rọ̀ sáàkiri ṣùgbọ́n gbogbo ẹni tí wọ́n bá la gbígbà àwọ̀ ìbọ̀lọ́rùn tó sì lágbára àti gbà tọ́ba wù lọ́gbà ní ìpìlẹ̀ tẹ̀ kọ́kọ́ tó wáyà kalẹ̀ tọ́ba ti wá gbà ọ̀dà tọ́ba sì wù ó lè máa bọ́ọ̀yàn kọ́dà àwọn èèyàn nígbà náà kíánù mọ́kọ̀ yàrin bẹ́yìn náà àmọ́rin àwọn mùmìnir wà lórí àlàmọ́rì méjì ẹ̀ tọ́ba wù ó lè gbà wẹ̀ ẹ̀ tọ́ba wù lè má gbà wẹ̀ yọ ọmọ bọ́ọ̀yàn ọ̀sọ̀ tó wáyé pé tó wà ọ̀yẹ́rán ọwọ́ àpẹẹrù ńlá ṣùgbọ́n o tẹ́ bá fẹ́ máa bọ́ọ̀yàn ẹ máa bú aláìní kan fúnjọ́ kan ẹ bá wá ń bú aláìní kan lórí pẹ́mi ọlọ́mọba mọ̀ tí àríṣìkì ilẹ̀ fún ọ̀la ìbùsọ̀ burú mẹ́ tó dáa ṣùgbọ́n wà á ń tẹ̀sùn ńlá fún kẹ́ ẹ gbà lọ dáa ju nǹkan tó ààwẹ̀ sì di ọ̀rẹ́ yẹn ní ọdún tí ẹ̀sìn pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àtàwọn ọdún mẹ́tàlá Mẹ́dínà ní Mẹ́kà ọwọ́ àlù mẹ́wàá ní Mẹ́dínà ṣùgbọ́n ọdún kejì tọwọ́ Mẹ́dínà nínú ṣàbáyé ọdún kejì ó ní lọ́wọ́ bá ọmọ bọ́ọ̀lù di ọ̀rẹ́ ṣùgbọ́n ọdún tí ń sọ ọ́ di ọ̀rẹ́ sọ ní pé ẹ̀ńtọ́ bá dípò ààwẹ̀ ọjọ́ gbàgbà ni o ọjọ́ méje ni o ọjọ́ ọ̀dọ́ ni o ọjọ́ méje ni o ọmọ àbọ̀yàn. nígbà wa tẹ̀lé padà àyà wa tún fẹ́ sọ̀kalẹ̀ wípé a'udhu billahi minash shaitanir rajim. faman shahida minkum ash-shahra falyasum gbogbo ẹni tí oṣù bá ti lé báláyé nù yín ó rí fúnra ẹni o wọ́n rí fíhàn fún ni o àwọn ti rán ẹ̀ fún un. lọ́ba ti wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà àtàwọn afáànù wọn wọ́n wí pé ayé àtẹ̀yìn lọ́wọ́ bá gbogbo ẹ̀ ń bá ti lágbára àti gbàwẹ̀ fọlọ́wọ́n ọba kò gbọ́dọ̀ mẹ́gbàwẹ̀ o ṣùgbọ́n ìdájọ́ yẹn ọwọ́ asẹ́kù sórí àwọn èèyàn kan táwọn ọmọ abọ́yàn tí wọn ò ní gbàwẹ̀ àwọn àfáà ní aṣẹ́ikù àlìfáàní gbogbo ẹ̀ ń bá ti jẹ́ àgbàlagbà tó jẹ́ pé ibi tí ọjọ́ orí rẹ̀ dé dúró yìí kò lágbára láti lè gbà àwẹ̀ má wọ́n ní irú ẹni yọ tẹ̀kù lórí pé pé yóò máa bọ́ọ̀yàn ni àbí kí ni ojúṣe rẹ̀ apá kan náà àfáà wọ́n ní yúfdìm yóò mọ dọ̀tà nínú àwẹ̀ kódà wàlá fídíátà rẹ̀ kò sì ní bọ́yàn wọ́n ní sẹ́ ẹlẹ́yìn ló ń fẹ́ ẹ̀tọ́ wọ́n náà lẹ́nu wọ́n lẹ́rìí àwọn òní wípé ní ìgbẹ̀yìn tó tún ìbá kọ́rọ̀ Allah subhanahu wa ń sọ wípé a'udhu billahi minash shaitanir rajim la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ní ńlá kẹ́kẹ́ bu ẹ̀mí kan lọ́rùn àfi ntọ́ba ṣe kí ni o àfi ntọ́ba rọ̀ lọ́rùn èèyàn dá gbàdàgbàdàgbàdàgbàdà yé ọwọ́ àti pé kò lè mébi mára mọ́ kò lè dàgbà àwẹ̀ mọ́ ẹ̀tún wá ní ntí ẹ̀ máa dípò rẹ̀ ní kọ́ máa bọ́ yàn ṣé wọ́n lọ́n sọ fún wọn láhàn kẹ́kọ̀ọ́ ẹ̀ nìkan lọ́rùn àfi ntí ọba lágbára fàhálùwù kàhálì sọ̀bí yìí ṣe ádámù ìlú ìsọ̀rùn ajẹ́ wípé ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ náà ni tó jẹ́ pé ààwẹ̀ ti rẹ̀ fún wọn mẹ́rin bọ́ máa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọn máa kọ́yìn jùmọ̀ hóra lè rìn rahmanullah rahmatan wasi'a ó ní ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ní wọn wọn ọ̀yẹ́pì máa jọ̀sán nínú àwẹ̀ ṣùgbọ́n o yútu inú màkánà kò lè yẹ omi mísìnà yóò máa bọ́ aláìní kọ̀ọ̀kan fúnjọ́ kọ̀ọ̀kan. wọ́n ní kí ni ẹ̀rí bí? wọ́n ní ẹ̀rí àwọn òun náà ni ayé àti ọ̀sán bí máa ní sọ̀rọ̀ wípé أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل في القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ọ̀mọ́n ṣẹ̀yìn àmì kùmù ṣẹ́hàrọ̀ pẹ̀lẹ́yàtọ̀ ẹni tí oṣù yìí bá ti lé báláyé nù yín kó máa gbàwẹ̀ lọ fún Allah subhanahu wa ta'ala. bákan náà àtàwọn abúlé Abbas radiyallahu ta'ala nàbọ̀ ó ní àyà tí àwọn èèyàn pé wọ́n parẹ́ pé wọ́n parẹ́ ìdájọ́ rẹ̀ wọ́n parẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan fáwọn kan ṣùgbọ́n ìdájọ́ yìí sẹ́kù fáwọn kan wọ́n ní ta ní sẹ́kù fún قد أخرج الإمام بخاري وتعالى في كتاب التفسير هذا الأثر wípé huwa ṣeikhu wa ṣeikhotu aya yìí ń fẹ́ kù sórí ẹni tó bá ti di àgbàlagbà lọ́kùnrin àbí àgbàlagbà lóbìnrin tó jẹ́ pé láàyò fi kọ́ni àyẹ̀sùmà wàyúpìrọ́ wàyúpìrì máa màkánà kúlì yẹ́wùmí mìsínà wọ́n máa jọ̀tàn nínú Ramadan. ṣùgbọ́n wọ́n máa bọ́ aláìní kọ̀ọ̀kan padà fún ọjọ́ kọ̀ọ̀kan. Àríyátàwùbá. Bákan náà, ìfèsì lórí ẹ̀rí táwọn alákọ̀ọ́kọ́ mú wá wípé alákọ̀ọ́kọ́ wọn láǹkà nìkan lọ́rùn àfi ń tọ́ bá rẹ̀ lọ́rùn. Béèyàn ọ̀bà lágbára láti lè gbà àwẹ̀. Ṣé kọ́sì lágbára láti lè bọ́ ọ̀yàn? Ọlọ́gbàrá láti lè bọ́ ọ̀yàn. Máa dá àmà tó ti lè lágbára láti lè bọ́ ọ̀yàn. Tí eléyìí ti pinlẹ̀ ń bẹ tẹ́lẹ̀ gan-an fún àwẹ̀ pé ẹnìkan nínú yín tí ọ̀pọ̀ bá lágbára ìfọ́gbà ẹni tó bá jẹ́ tí ò lè gbà kọ́ máa bọ́ọ̀yàn fún kan ọlọ́run wá mú ìdájọ́ lágbára tó lè gbà kan yìí ó mú ìwọ̀n níbẹ̀ ọwọ́ aṣẹ́kù sí ọ̀dọ̀ àwọn o ọ̀dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ àgbàlagbà tí wọn ò lágbára àti lè gbà ń tiẹ̀ àwọn bọ́ á rí i pé àwọn èèyàn sì gbọ́ lọ́dọ̀ wa ní ìwà gbọ́dọ̀ fi àmẹ́síkálà yẹn. ẹni kẹ̀sí yàtọ̀ lè ìfẹ́ hàn ojú méjì lò nínú ṣẹ̀ríà bó wa ni wọ́n sì máa bọ́yàn bíbọ́yàn ojú méjì ni ojú àkọ́kọ́ òun ni àtọ̀hámù alimadubur oúnjẹ tí wọ́n ti sè séyìn ògbé fún yẹn jẹ ráìsì àtẹwà ṣùgbọ́n bí bọ́tà ń sọ ìwájibà ni oúnjẹ ìjókòó ẹ̀ka tó lè yóòyàn àwọn kan wá sì gbọ́ lọ́dọ̀ wá ń bì wọ́n wá máa bọ́yàn ní yọ bọ́yàn ní sínú yóò tún bọ́ sáájú no ìjókòó kan náà ni tọ́ba jẹ́ sínú ìyàbá mú sọ́ọ̀rì lẹ́yìn ìdàhánu bó ti sàyìn ìyàbá mú sọ́ọ̀rì lẹ́yìn ìdàhánu ẹ̀ ń kọ́kọ́ wá jẹ́ pé bọ́yàn sínú ń bọ́yàn sáájú tẹ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni ó fi bọ́yàn báwọn kí èdè lùfi rọ̀bọ̀dọ́n á wà sọ wípé dáadáa ní ń ṣe torí pé gbogbo tí ì ṣe ọjọ́ kẹ́ni èèpo aláìní ìjọ kẹ́ni ànàbọ́ sí nítorí pé tó bọ́ọ̀lù ń sáré ọjọ́ náà ní nǹkan lọ ṣe bọ́ọ̀lù ní kíni o ní ìsinú méjèèjì ó sọ fún mọ́ra wọn nígbà tó jẹ́ wípé àìsí òru ṣe kíni o àìsí gbáwẹ̀ alákùnrin hàn ẹni tó fẹ́ máa bọ́ yìí inú ká gbóúnjẹ fún un wọ́n ní ṣe eléyìí Anas bin Malik àtàwọ̀dọ̀ lẹ́yìn ìgbà tó lé yọ́n rẹ̀ ó di pé ara rẹ̀ lè gba àwọn ọmọ tí máa kó aláìní jọ yóò wá sí oúnjẹ fún wọn mẹ́tẹ̀ẹ̀tẹ̀rì yóò sì kó dùnmù sí. tí ń jẹ ìtàn yóò ní ọba ti gba nù. ṣùgbọ́n ojú kejì. tá a ní lórí mẹ́sàlá yìí ó ní kéèyàn ò gbóúnjẹ tí mo tí ì sè fún aláìní tó bá jẹ́ kóúnjẹ tí mo tí ì sè yẹn gbé fọláìní àwọn àfáà ní kí ni kọ́dùn sẹ́yìn ó gbè fún tán àwọn kan ní mísù sọ́ọ̀rì ní ọ̀jẹ̀ ìlàjì sọ́ọ̀rù ànínábáwí tí ó máa jẹ́ ntí àwọn afọ àbáni àrọrọ ná àti má asọ́wọ́ ànábáwí ó lè di tíkọ́tù fáwọn lásìkò yìí nítorí pé àlẹ́ àwùsọ́ wọlé àmdáàd tẹ̀sílì bìtìláàfì àzmínà wọn mẹkàn wọn náà ntí a máa pẹ̀lú ní àsìkò fún aláàtì bẹ́ẹ̀ yìí máa yàtọ̀ síra wọn ní ìdí nìyí máa yàtọ̀ síra wọn ṣùgbọ́n èyí tá a fẹ́ fi sẹ̀sìn ó lè ń tí àwọn àfáà gba ẹ̀gbà wa rẹ̀ wípé òṣùwọ̀n tí ànábì máa ń lò fún àwọn tó bá ti ní bá ti pẹ̀lú ìwọ̀ ọlọ́run pé mú nǹkan déédéé báyìí tí ànábì làmá ni àálòlù ẹ̀sìn ṣùgbọ́n àwọn àfáà wọ́n pọ̀ lọ́bọ̀ àti máa nà pé tí wọ́n fẹ́ kí ní ìrọ̀rùn láti gbé síwájú náà wọ́n sì gbìyànjú rẹ̀ fàhárọ̀ fàwájà dúró kìlò ni وأربعين جراما الصاع النبوي أيوكا أجا 2 كيلو 40 جرام كيلو مدي at 40 جرام سمتاتا جرام نباكي وان أجا ألفين وأربعون جراما 2040 جرام وني الصاع النبوي كان صاع النبوي كثيره a máa bá alimudu anabawi mẹ́rin nínú rẹ̀ a jẹ́ wípé mudu anabawi kan pẹ̀lú gíráàmù yóò máa jẹ́ kọ̀mùsùmíà wà áṣọ́tù gírọ̀mán yóò máa jẹ́ five hundred and ten gram òun ni alimudu anabawi kan máa jẹ́ ìta fẹ́ gbẹ́fẹ́ ni alimudu anabawi kan la fẹ́ gbé fún un àwọn àwọn oúnjẹ ìtọ́ba ti fún wa ní five hundred and ten grams lórí níta fẹ́ gbé fún un àwọn àfọ àwa ní tẹ̀lé kàtàwájú gbogbo ẹgbẹ́ kékeré tó ń jẹ tí wọ́n ti sè lọ fẹ́ gbé fún aláìní láti fi dípò ọjọ́ kan àwọ̀ ẹ̀sìn lẹ́yìn tí olóyìn bá jẹ́ ọ̀ràn yẹn sí lọ́rùn ìdí ọ̀mà ń sìn wípé tó bá gbé ráìsì kò ń tọ̀hún ìdí ráìsì yóò fi pé òdìdí yóò fi kàn ó ti wọn. five ten gram tó tọ́ ó tún gbọ́dọ̀ fi ata sí bóyá o abẹ́rẹ́ o ọgbọ́dọ̀ wà mbẹ́. ìdí èpè kọ́kọ́dọ̀ wọn gaari fún torí ń pè ní oúnjẹ ìdí àbá sì pè ní oúnjẹ kan ìdí fi ń pé òun náà lóúnjẹ wọn fi pé ráìtì oúnjẹ ni èyí tó ń fi pé ọgbọ́dọ̀ wà mẹ́. nà ẹni tó wá jẹ́ àgbàlagbà yìí méjì wá ní ìdájọ́ àwọn aláàárẹ̀ alọ́tọ̀tọ́lá yọ̀ǹda fún wa tí wọ́n máa jọ tán ṣùgbọ́n aláàárẹ̀ pé méjì ẹnìkan bá lọ ẹnìkan ò bá àgbàlagbà lọ ta ni ẹni tó bá àgbàlagbà lọ kúlù gbogbo orú ààrẹ tó bá lè máa ṣe èèyàn tó jẹ́ pé ààrẹ permanent ni wọn èèyàn kan tó wẹ̀ lè lọ́mọ tọ́rọ̀ bá ti kàn yàn àmọ́ di ni ẹ máa pè lédè Yorùbá lápẹẹrẹ bí ẹni tí alọ́sọ̀rọ̀ ń fi ààrẹ kánsà sí lápẹẹrẹ tó ti wá tó ti bọ́wọ́ rí torí pé ọ̀pọ̀lọpọ̀ táwọn afáàfin máa ń sàpẹrẹ ń jọ tó jẹ́ kí n kọ́kọ́ kò sí ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tà àkànú sí à lẹ́yìn tó pọ̀ jù pẹ̀lú àwọn àfáàkì ọkọ̀ ń sọ̀rọ̀ nípa àwọn ààrẹ tó lọ àtẹ̀jú ìlọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ààrẹ ìlànà ìtorí tó ti dì mí. èyí tá a pè ní kánsà náà oní àlóògbò ṣùgbọ́n ààrẹ tá a bá pè lámòdì ẹ̀wòrú ẹ̀wòrú ọ̀sà náà ọ̀sà náà àlóògbò ṣùgbọ́n tọ́ba ti fẹ́ bọ́wọ́ rí ìmọ̀ ẹ̀fẹ́ sọ olóògùn di èké ẹ̀ǹtí wọ́n sáré nígbàlá àbùkù lápẹ̀rẹ̀ tó ti dẹrẹ jẹ̀dẹ̀ bíi pé tọ́ba kì tọ́ba tọ́ba yìí ẹ̀jẹ̀ ni ó tu ṣé egbò onú náà nìjẹ́lẹ̀ àràkúnlẹ̀ hajj ẹ̀ǹtí ààrẹ máa bá yí ti bá ń ṣe ó kulẹ̀ sí ma wípé ọ̀rọ̀ ń kú òun aláàrẹ̀ tọ́lọ́ sọ wípé àyà máa máa dùn dáì ọjọ́ tẹ́ẹ̀ ti gbàwẹ̀ fún mi náà ọba ọ́ lásìkò Ramadan náà ni faman ala safarin ẹni tí bá ń sàárẹ̀ nù yín tàbọ̀ wà ní àjò o ṣùgbọ́n ẹ gbà padà ṣùgbọ́n tó jẹ́ pé àárẹ̀ tiẹ̀ ò lè lọ àárẹ̀ ẹ bá ni ó pinlẹ̀ tí mà lọ́jọ́ fi gbà kan ìdájọ́ náà nígbà tí pinlẹ̀ pé ń bẹ lára téèyàn wá lè bọ́ọ̀yàn lẹ̀ ní ṣàbáyé tó ti bọ́ọ̀yàn dáàbì jọ ìgbà rọ̀bọ̀dọ́ náà ló kúkú bíi jọ́mọ̀ ẹ̀dógún àbúkú bí ọ̀sẹ̀ ló ti wá bọ́ọ̀yàn lẹ̀ eléyà wọlé nínú ṣẹ̀ríà kí ni o kọ̀ wọlé nínú ṣẹ̀ríà nítorí pé àwọn èsì ti ọ̀rọ̀ yẹn lé lórí nígbà bá tó di ọ̀rọ̀ yẹn fún tó di ọ̀rọ̀ yẹn wá wù ó lè máa kọ́mọ bọ́lá ní kọ̀ọ̀kan fúnjọ́ kọ̀ọ̀kan tó bá sì wọlé nípa wú ẹ̀fọ́ nígbẹ̀yìn kí o nígbẹ̀yìn Ramadan gẹ́gẹ́ bí anes ibn Malik ti máa ti radiyallahu ta'ala anhu wà rọ́bà ẹn tó wá jẹ́ aláboyún àti obìnrin tí ń pẹ̀lú tí ọdọ́dún kàlùkùnú ẹ̀rù lórí ìdájọ́ ààwẹ̀ àwọn méjèèjì. Àkọ́kọ́, àwọn apákanú àfáà sọ wípé Yuftiran, àwọn méjèèjì wọ́n máa jọ̀sán nú àwẹ̀. Wàlá bìtìrìmáàní wàlá yàtùbìyàn wọn ò sì ní bọ́ọ̀yàn padà kọ́dà wọn ò sì ní sá padà. àwọn apá kan àfa àsọ̀rọ̀ aláboyún sẹ́ àtẹ̀ntì tọmọ lọ wọ́n ní oyún ti sọ àwẹ̀ ó ti sọ kọ́ máa jọ̀sán di aláàdìsán ọmọ tí ń tọ́lọ̀ ó ti di kọ́ máa jẹ kọ́ máa jọ̀sán ọ̀rọ̀ kan ọ̀rọ̀ míì ọjọ́ dàkejì ọ̀rọ̀ àwọn méjèèjì wọ́n máa jáwèé aláboyún ní o ẹ̀dín tọmọ lọ ṣùgbọ́n wọ́n máa bọ́ aláìní kọ̀ọ̀kan fúnjọ́ kọ̀ọ̀kan jáwèé bá tún wá lọ sẹ́n wọ́n tún sọ padà. ọ̀rọ̀ míì tún nù ọ̀rọ̀ míì ò ní wípé ukraine wọ́n máa jáwèé wọ́n yóò tó ìmánì àǹkúlì yọ́mi mìsínà ṣùgbọ́n bídí àwọn máa ṣe wọ́n máa bọ́ aláìní kọ̀ọ̀kan fún àwọn ẹjọ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀ kẹ ọ̀rọ̀ míì tó mọ́ ọ̀rọ̀ míì ìfìràn wọ́n máa jáwẹ̀ wàlá yut'imani an kulli yawmin miskinan bal yaqdiyan wọn ò ní máa bọ́ aláìní fúnjọ́ kọ̀ọ̀kan ṣùgbọ́n o táwẹ̀ bá lọ tán wọ́n gbà padà ni wọn ò ní bọ́ọ̀yàn wọ́n ti kí ni o wọ́n gbà padà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí ọgbà yìí pọ̀ ní ìdá olè kó wá ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ yìí èyí tí ẹ̀ ń pẹ́ nípa lórí rẹ̀ méjì náà ni òun náà sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ní ẹ̀ ti ṣe àyànrẹ́yàn ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni wípé àwọn méjèèjì wọ́n máa bọ́ aláìní kọ̀ọ̀kan fún ọjọ́ kọ̀ọ̀kan tó o sì ní padà san padà. wọ́n ní torí asọ̀rọ̀ Abbas ó ní wàlúkọ́bùlà wàlúmọ́bì nínú ìgbàanù wàlúmọ́bì à obìnrin tó bá lóyún nú tàbí ìntọ̀mọ̀lọ́ ìdàpọ̀ fàtà àlá àwòlàdìmọ̀. afọ àfáà ní alá kọ́ńfà tí a méjèèjì bá bẹ̀rẹ̀ orí ọmọ wọn Abu Dawud wọn tún kìíní yẹn ọ̀pọ̀lọpọ̀ asọ̀tọ̀ ọ̀dọ̀ Abbas òun kà sọ wípé aláboyún o àtẹ̀sí ń tọmọ wọn máa wọn sì máa aláìní àǹkúlì fún òun ní torí wípé ìdájọ́ tiwọn náà wọ́n fún mọ́dàjọ́ tàwọn àgbàlagbà àti bíi aláìní àti aláàárẹ̀ tí wọ́n tí àràgà pé ààrẹ rẹ̀ kó lè lọ. bákan náà wọ́n ní mẹ́sìn mẹ́rin pé iná lọ́ àwọ́dọ̀ ó ti fún àtàní o àti ẹ̀ǹtí ń tọmọ lọ. wọ́n ní tọ́ba ká fún òun bẹ̀ fún wọn àwọn kan náà ń bẹ̀tọ̀ ká fún tó jẹ́ wípé ìbọn yàn ló kú lọ́rọ̀ wọn ajẹ́ pé ọkà fún wa gbígbà rẹ̀ ìbọn yàn ló ti wà lọ́rọ̀ wọn àwọn méjèèjì. ìdájọ́ kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni. àwọn méjèèjì wọ́n máa ṣùgbọ́n wọn àbọ̀ọ̀yàn ṣùgbọ́n wọ́n gba ààwẹ̀ padà nígbà tí wọ́n mọ̀ọ́dọ̀ bá jọ̀sán. àwọn àbọ̀ àti àwọn wọ́n tọ̀ lórí àdínkù abúlé Abbas wọ́n ní àkọ́kọ́ tẹ́ ẹ bá wọ átàlù rẹ̀ ọ̀dà kọ pé wọ́n san padà pátákòrè wọ́n ní tó jẹ́ kí abdulhamid abbas wọ́n dá rẹ lórí rẹ̀ wípé nígbà tó jẹ́ wípé àlàmọ́ ìlú táwọn èèyàn ti mọ̀ ní òní òde ní. ẹlẹ́ẹ̀kejì asọ́nà ń sìn máa rí nígbà sọ̀tàlá ó ti gbé ààrẹ kó fún olóyún àtẹ̀jí pọ̀mọ́lọ́ wọ́n ní túmọ̀ ẹ̀mí wípé ìjẹ́ dandan fún wa lásìkò ààwẹ̀ pé àkúrẹ́ àkúrẹ́ ìfọ̀rọ̀mọ́gbàdàn ọ̀gán ni ló ká kó fún wa sísan padà rẹ̀ kò sí kí ni o ọ̀ka kúò fún wa. ṣùgbọ́n gbọ́dọ̀ pé àbẹ́mi àbá ọ̀dà àdé lórí ọ̀dọ́rù tó gbọ́dọ̀ àṣùwò gbọ́dọ̀ yẹn dáa pọ̀ ṣùgbọ́n àwọn àbáwò míì wà lọ́dọ̀ àbẹ́mi àbá ọ̀dà akọ sísan padà náà nínú rẹ̀ ọdẹ akọwò ní sẹpadà nínú rẹ̀ tí àwọn tí wọ́n ní obìnrin tó lóyún nú àtẹnjí tọmọlọyìn wọ́n máa bọọyàn nìkan ni wọn ò ní gbà padà tí wọ́n fi tẹrí àwọn tí wọ́n fẹ́ẹ́ dọwọ padà fún wọn yìí wípé no abẹ́bùnà abad tí ẹ bá sọ wípé tí ẹ bá sọ wípé ó ní àwọn olóyún ọmọ àgbàwẹ̀ padà ẹ̀dín tọmọ náà wọn ò ní gbàwẹ̀ padà wọ́n máa bọ́ ọ̀yàn nìkan ni wọ́n wá dá a nípa àkọ́dọ́ wò ibi tí abdullahi bin abbas ti là mọ́lẹ̀ wípé wọn ò ní gbà á padà ọkọ̀ àárín yẹn torí bàbá ọ̀sẹ̀mí ní ọ̀sán ọlọ́rọ̀ mẹ́ta wá sí à nígbà tí wọ́n mú ẹ̀rù wá lórí eléyìí wọ́n ní abbas ń sọ ń pa obìnrin tó lóyún nú wípé yóò máa gbà wẹ̀ kò ní obìnrin tí ń tọmọ náà yóò mọ bọ́ọ̀yàn ni kò ní gbàwẹ̀ padà lọ́dọ̀ fúlàmì àbá ti dẹ́gbò sọ ṣùgbọ́n abáfúnà àbá ti bá ti ń sọ̀rọ̀ yìí lọ ọ̀dà ọ̀dà lé níbi sísan padà wọ́n ní in tó jẹ́ ọjà lẹ́mẹ̀ẹ́ níbi ọwọ́ àmọ̀ṣú láàrin wọn ṣùgbọ́n àwọn àtàrù tí ó ti là mẹ́lẹ̀ gangan ọwà àkọ́kọ́ jẹ́ àfisúnà ìndà alìkìmáàmì àtàrù kùtùnì rahimahullah rahmatan wasi'a abúlọ́kàn abbas wọn abànjọ́kọ̀ wípé obìnrin kan máa ń tọmọ lọ́wọ́ kọ́dà wọn tún bílẹ̀ nípa olóyún ọba ní a ẹ sọ fún wípé tufti yóò máa jáwèé wà tut'imu an kulli yawmin miskinan wàhálà àtẹ́kùnrin yóò sì máa bú alẹ́ ìnìkan ọ̀kan fún dọ́kọ̀ ọ̀kan ṣùgbọ́n kò ní í san padà. bákan náà ráyù abúlọ́kàn umar náà lẹ́yìn náà nínú sàhábà abúlọ́kàn umar náà òun náà ní ọmọbìnrin kan ọmọbìnrin wá fi ọ ẹnìkan náà àwọn ọmọ ìwá ọwọ́ agbáwẹ̀ wàyí àtúbùlà oyún rẹ̀ fa àṣọ ọba ha atọ́sùn ṣẹ̀lẹ̀ ní ọ̀fun rẹ̀ bá ara wa ní bá lọ sọ fún náà bá pé kí ni ojúṣe ọmọbìnrin ọmọ ní ẹ pẹ́ tọ́ba sì fi ẹja ẹ̀sọ́ fún mi pé yọ̀ọ́ bọ̀ aláìní padà fún ọjọ́ mi kò ní í san padà. ṣùgbọ́n àwọn tí wọ́n fi ìbínú àwọn àfa nípa pé kó lóyún wọn máa bọ́ọ̀yàn kẹ́hìntì tọmọlọ́kọ máa bọ́ọ̀yàn wọ́n pọ̀ àwọn tí wọ́n sì lọ bí wípé olóyún kò ní bọ́ọ̀yàn o gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ẹ̀ǹtì tọmọlọ́nà kò ní bọ́ọ̀yàn àwọn náà pọ̀ ṣùgbọ́n àwọn wá mú ẹ̀rí kan wá tọ́jọ́ wípé ẹ̀rí yẹn àwọn tí wọ́n ní wọ́n máa bọ́ yẹn wò ó rí yí bíbì kankan. kílẹ̀ rìn náà Allah subhanahu wa ta'ala ń bá wọn nígbà mọ́sọ́dún bá kọ̀ọ̀ wípé àwọn tí mo ní àgbà àyà máa máa lù dáa àwọn ọjọ́ tó ló ń kà ní gbèdé ayé yìí mo ní jẹ́ máa gbà wọ̀. ṣe ìdàmí kùmù ṣàrọ̀ fàlìyàtún ومن فمن كان مريض فمن كان منكم مريضا ولا سفر فإذا من الأيام الأخرى ẹn tí bá ń sáré nù yín àbọ̀wọ́ àrìn àjò yóò gbá àwọ̀ yìí padà láwọn ọjọ́ mi wọ́n wá bẹ̀rẹ̀ wípé aláàárẹ̀ tí ìnira kọ́ ní ẹbí yóò bá wẹ̀lẹ̀ àníbẹ̀ ẹn tí sẹ́yìn àjò tí ìnira kọ́ ní ẹbí yóò bá wẹ̀lẹ̀ wọ́n níbẹ̀ ṣùgbọ́n obìnrin tó lóyún nù yìí táàrà rẹ̀ ọ̀bá pinlẹ̀ ìyá pẹ̀lú oyún wọn ò rán láwẹ̀ gbà bákan náà obìnrin tí ń tọmọ lọ́yìn sáàrì ọ̀pá yámbà tí ń tọmọ lọ́wọ́ wọn láwẹ̀ gbà ṣùgbọ́n lóyún àárẹ̀ òde ọwọ́ pípọ̀n she's not in a fear ìkà tí wàhálà lè tẹlẹ̀ sọmọ ọ̀hún àbí ò lè tẹlẹ̀ nítorí pé tó lóyún bá ń gba ó lè ṣe ara ọmọ rẹ̀ ti ń bẹ́nu tí ọ̀bà ti máa dáadáa tí ẹni tí ń tọmọ gba ó lè ṣe sábà kí ńlá tó lábàá kí lọ́yàn ìyá rẹ̀ kọ́ máa kéré àwọn méjèèjì wá fẹ́ máa túnu nínú àwẹ̀ láti fi fi àlàáfíà kún àlàáfíà kí pípọ̀ sàlàáfíà bó wá lẹ́nu tó jẹ́ wípé kọ̀ọ̀nà láàfíà àti ìrìnira pẹ̀lú rẹ̀ wọn ò bó láwẹ̀ lásìkò àwẹ̀ wọ́n ní yóò gbà padà ẹni tó wá fẹ́ bọ̀ làáfíà kàlàáfíà yóò wà lẹ́sọ̀ wípé wọ́n kò fún o mọ́síláàbù tèmi wà lórí mọ́sálà yìí pé obìnrin ò lè bọ́yàn tó jẹ́ aboyún obìnrin ò lè bọ́yàn tí ń tọ́mọ lọ́wọ́ yóò máa gba padà lẹ́yìn rọmọdọ́n ni mùsùlùmí wa dé tí a bá ní yóò máa gba padà lẹ́yìn rọmọdọ́n bóbìnrin ọba tóbìnrin lókùnbà tóbìnrin ti wà ní ọwọ́ pàṣípìmọ̀ kò lè bọ́ ní nǹkan méjì ọlọ́run padà wò kan àwa o pẹ̀lú àwọn family planning ọlọ́run sì ti plan rẹ̀ náà fàyè wọn. sẹ́ẹ̀rí gbogbo tí àwọn obìnrin ti dà láàrẹ̀ kalẹ̀ náà tó gbogbo tí wọ́n ti pè ní nature ẹn tí n bá ti ń kọ́ yìí sí ẹkún ní ọmọ ẹ̀sùn bí òsún lójú ẹsẹ̀ yóò tún bọ̀ báyá nígbà tí ẹ̀ Ísírẹ́lì tí ń pariwo family planning family planning sàgbáyé tí ń pọ̀ sí ọ̀sán àwọn Amẹ́ríkà tí ń sọ gbogbo ayé ẹ lọ wo kọ́ńtírì tọ́jọ́ wípé tí wọ́n bá ka bọ́jẹ́ẹ̀tì wọn ìǹtí yọ ọ́ lẹ̀fẹ́ tó bá bímọ jù nù wọn láyé kò tẹ́ tó ti bẹ́ẹ̀ tún wọn fẹ́ ìfẹ́ nìkan ló jù ìjẹ́ ń fẹ́ bá bímọ ìfún náà wa kò sí kọ́ńtìtì kẹta fún ẹ bá bímọ ìgbà fẹ́ ẹ̀kọ́ jẹ́ ìsọ bẹ́ẹ̀ wọ́n wá ń fún kọ́ńdọ́ọ̀mù lọ́bẹ̀ẹ́ náà ẹwu ẹni tó ní bá ń fọ ẹwu tí ó fi lò ògùn sórí fífọ rẹ̀ ẹwu ẹni tó bá fẹ́ sẹ́yìn náà wọ́n ń fi owó ara wọn kùnù bí ìgbà tí èèyàn ń yọ zàká tí wọ́n ń pé ẹ máa bá ń gbélé ìtọ́jú àwọn ọmọ aláìní o ọmọ òrùka o kọ ọ̀dà àtúgbà o bẹ́ẹ̀ ni ìjọba ń polówó jù obi mi ni ní tí ìjọba tata di àti lọ yọ wà lóyún ibi orò sínú yóò kí ni o yóò lóyún oríṣiríṣi ẹ̀rọ kálukú ṣe ní ìṣẹ́ ẹlòmíì yóò tiẹ̀ ní wọn lọ kúrúkùn kọ́ra tani ńgbọ́n náà má ti fẹ́ palẹ́kún yá palẹ́kún gba àwọn òlé kí ẹkú ewu ọmọ mọ́ lẹ́mí ọba fún ọmọ nàìjíríà méjì náà palẹ́kún ọmọ kọ́ wọ́n máa kí kò sí ẹ̀sọ́ pọ́nà ó sèmi jẹ̀máà ọ̀rọ̀ fámìlà gangan kọ́lọ́kàn wà ṣùgbọ́n tí à ń ké fúnra wa ò ní wípé Allah subhanahu wa ta'ala ó ti la bá ìrìn náà ojú ayé yìí ó ti là fáwọn mùsùlùmí ní tó bàtà àfi lọ́tà náà ẹ̀sìn yòókù míì táwọn èèyàn ń ṣe tọ́lọ̀ òní ìgbà lọ́wọ́ wọn fúnra wọn ó ní wọ́n rọ bí wọ́n ti rìn bẹ́ẹ̀ mo ń fi kọ́ pásítọ̀ kan sọ̀rọ̀ bí ìjẹta bí tírì lóru wọ́n wá ń sọ fún àwọn ẹ̀yà gbàdúrà báyìí torí pé áńgẹ́lì ti ń kó oore àti ti ń ha oore àti ọrẹ ó ti dé báyìí sáàrin ní wọ́n bá bẹ̀rẹ̀ ní gbóbi ajá ó yẹ nǹkan áńgẹ́lì ti ha oore ó dé náà ó ń ga adá tirẹ̀ ẹ̀yin náà ò sí tẹ̀fẹ̀ tí wọ́n bá yín lò náà ìbálò ẹ̀ tí ó lò títí nítorí pé òun gan ti ọ̀dá tirẹ̀ fadlan kátó wá sọ wípé yọ̀dá sẹ́lómi alákùnlé hàn obìnrin tí ò tí ì di pé ó ti dàgbà tó ti di pé ó ti dé sínú ìyá àti kò lè bọ́ọ̀nù nǹkan méjì lọ́dún tí ọba máa tọ́mọ lọ yóò sì lóyún nú obìnrin rẹ lẹ́ẹ̀dì ọkọ rinu àyàfi ti dọ̀rúrọ̀ ṣùgbọ́n dọ̀rúrọ̀ nǹkan ni àfẹ́yàsíbẹ̀ ààwẹ̀ obìnrin ọmọ akọkàn tí yóò sì máa gbà padà kí ló pàtàkì sọ́bẹ̀ nítorí pé anabi sallallahu alaihi wasallam anabi ìkẹyìn ó yanjú àlàmárì yékéyéké. ṣé èèyàn máa báyàn gbààwẹ̀ àbẹ́yìn ìbáyàn gbààwẹ̀ mọ́sálà yìí ọ̀rọ̀ mẹ́ta ni làwọn afáàní lórí ẹ̀ àwọn apá kan ní èèwọ̀ ni àìmọ́ báyàn gbààwẹ̀ nítorí pé àwọn ìbádà àbàdàn níyà àwọn ìbára tó bá jẹ́ pé ara la fi ń ṣe ọgbà nìyábà láti dà kí wà nìyábà fún ìbáyàn kírun nìyábà ọ̀wọ̀ ń gbé pé ara la fi ṣe ọ̀dà wọ́n ní nǹkan àmúnú àwọn apá kejì ní àwọn pín sí méjì àwẹ̀ ọ̀rẹ́yàn wọn ò lè bá yàn gbà ṣùgbọ́n àwẹ̀ ìlérí wọn lè bá yàn gbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní ọ̀rọ̀ àwọn alùpàdé wípé wọn a máa bá yàn gbà àwẹ̀ kọ́dà ọjọ́ ọ̀rọ̀ yẹn ni o kọ́dà ọjọ́ ìlérí lókùrú ìgbà tó bá jẹ́ wípé kò sí láyé má kí wàá ní ìpìlẹ̀ mẹ́tàlá ìgangan jẹ́ àbí sọ̀hìn من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم من مات وعليه صيام صام عنه وليه gbogbo ẹni ọba kú wàhálì ìyàmù tó wá ní àwẹ̀ àdàbí ọ̀tọ̀ wá àwẹ̀ tó ní bóyá ọ̀rọ̀mọ́tọ́ ní o tó bá ní àwẹ̀ lọ́rùn sọ́ọ́mà àánú wàlí yùú kọ́bárù ni bìmánà àlẹ́ amúrí kí n túmọ̀ rẹ̀ bìmánà fàlìyẹ́tùmọ̀ àánú wàlí yùú gbogbo ẹni tó bá kú tó bá láàwẹ̀ lọ́rùn kí ẹni tí ọba jẹ́ wà níyù rẹ̀ kọ́yà àgbà fún un. àmọ́ ṣùgbọ́n àdìsí gangan tí yàrá ìṣàgbà wáyé abúlọ́kùnrin àbáàsì náà tún gba ẹni tó jọ ọmọ ìwélé ìwá jẹ́ àfi sọ́hìn àmì rọ́jùlá ní àtàlù sàtàlám ọkùnrin ọ̀rọ̀ sàtàlám ó ní yà Rasulullah ó ní àtàlám ó ní. inna ummi màmá mi kú wà a ìyàmù sáré ó sì ní odidi àwẹ̀ oṣù kan lọ́rùn afa ha ṣé mo lè bá gbà nàbí àmúpàpà pé náà bá gbà ó fàdé inú lọ ìnà àkú àyíkúdọ̀ gbèsè ọlọ́run ọba ìlọ́tọ̀ kẹ́ máa sáré lọ́rùn yìí sáwọ́ ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n mẹ́ta yìí kí bàtà wa Aisha rọ́bì ọ̀lànà ọ̀rọ̀ ha ìtúkìá wọ́n wá bá ń gbọ̀kan wípé ìmọ̀ràtún mátà obìnrin kan kú wà àléyà àfihàn ó sì jẹ ààwẹ̀ sọ́rùn ṣé káwọn èèyàn rẹ̀ ọba gbà ìyá ni à wọ́n ìbá yẹn báwẹ̀ o wọ́n lóde ní rìwáyà yìí ìmáàmù àbẹ̀yà kí gbà wá fi sunan ṣùgbọ́n musannaf indal imam abdulrazak pẹ̀lú abúlé abbas wípé ẹnìkan náà kú báwọn wọn wá ní abẹ́ bàgbàwẹ̀ abúlé abbas ní ẹ̀dọ̀ bàgbàwẹ̀ o abúlé abbas wá ní láàyè sọ́lé ahadun ahadin ẹnìkan ìbáyàn kírun wàlà yẹtùn ahadun ahadin bákan náà ẹnìkan èsì ìbáyàn gbáwẹ̀. sábà wà wọ àdìsí méjèèjì tani bẹnu sọ̀híhì ìyàwó aisha gbà kan wá abúlé abbas òun gbà kejì wá tó wá jẹ́ wípé méjèèjì kéèsè tí ń gbà wá òní tí wọ́n fi ṣe ìsáhùn òun kọ́ ni wọ́n fi ṣe ìdájọ́ ẹ̀sìn ajẹ́ wípé ààwẹ̀ òní máa jẹ́ dandan fẹ́ẹ̀ tó bá ti kú o kí wọ́n bá gbà padà àwọn sọ báwọn ṣùgbọ́n a ní kọ́ ìdí àdínà òṣùl wípé al-mu'tabar ń ń ràn àwọn káfí tẹ̀sìn hal ma ra'ahu sahaba sahabi ma ra'ahu rawi aw ma rawahu ṣé nǹkan sí ẹni tó bá gba àdìsí wà bá rí pẹ̀lú àdìsí ṣé ní ọtí níkàwòrán sí lọ́hùn àbí ntọ́gbà wà nìyẹn ní kájọ fi ojú wò pé ṣé bó ti rí náà nì abẹ́ ẹ̀kúrí ẹlẹ́ẹ̀kejì òun ni ọ̀rọ̀ tó múlẹ̀ jù lọ́dọ̀ àwọn àbá tí sọ̀hábà bá gbà sọ̀hábìrì bá gbà nǹkan ṣọwá lọ́dọ̀ sọ̀tọ́lẹ́nu tí ntọ́gbọ́yé mbẹ̀ bá lọ ọ̀họ́ láfàǹtí ànínẹ́bì sọ àwọn yòókù tí wọn ọba lọ bí tí wọn bá lọ táwa náà bá padà rí pé ẹni mistake ni o a gbọ́dọ̀ sọ wípé ibi tó tù àbí ì gbẹrẹgbẹrẹ la gbọ́dọ̀ bá lọ bẹ ṣùgbọ́n àwọn àtàrí ọ̀rọ̀ tiẹ̀ pọ̀ mbẹ lọ́dọ̀ àwọn afá wípé ọ̀pọ̀lọpọ̀ wọn náà kò fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ Aisha àti ọ̀dọ̀ abdullahi na Abbas àwọn ń bọ̀ padà àwọn tí wọ́n ní èèyàn lè máa bá yàgbà àwọ ẹtì ìlérí wọ́n ní àdìsí ìyàwó Aisha àdìsí ní ìtìpadà wàá tú tóbìnrin kan wá bá sàtàn wípé màmá àwọn ní àwẹ̀ ìlérí lọ́rùn ìtúsìfà àwẹ̀ lọ́gbọ́n ní ọlọ́run pàtó ọba lámì ń sì gbà wẹ for fifteen days before nínú ẹ̀bà wà mí ń gbà wẹ́ẹ́ dúró sọ́fọ́ ọlọ́run sàpadà là wọ́n ní àwẹ̀ lè rí o ní àdí ìyàwó àyíṣà yẹn ń tọ́ka sí pé máa ń máa dà ẹni ọba kú wà ní ìyàmù sọ́mà á ní wàlẹ́ yìí hàn tó sì láwẹ̀ lọ́rùn ṣùgbọ́n àwẹ̀ lè ni o kí àwọn èèyàn ọba bá padà àwọn àpá wa ní ẹ̀dúró náà tá a bá tí ìdájọ́ bá dé tá a bá fẹ́ gbé ìdájọ́ lórí nǹkan kan tí nǹkan bá sábà máa ṣẹlẹ̀ tí nìdájọ́ sábà máa lọ rèé bá ni àbí ntí sábà ṣẹlẹ̀ a rí pé àkọ́kọ́ ni ntí bá sábà máa ṣẹlẹ̀ ó ní ìdájọ́ lọ rèé máa bá anábì ní máa máa ta ẹ bá kú wà lè sì amútọ́ láwẹ̀ tí ẹ bá bí amùsùn wípé irú àwẹ̀ wo gan lálẹ́ gbà pé tí mùsùlùmí mẹ́wàá bá kú tí ẹ bá láláwẹ̀ lọ́rùn àwẹ̀ ó lálẹ́ gbà pé yóò rí lọ́rùn ẹgbẹ́ lọ́run fi so gbọ́ àkọ̀tọ̀ jẹ́rọ̀mọ́tọ́ náà ni torí wípé ó sọ kéèyàn tó lè kú fún ọjọ́ ọ̀ndẹ́ẹ̀dì káwá ní nàìjíríà inú wọn lọ́lá àwẹ̀lẹ̀ lọ́rùn láti yàmọ́ sí ànẹ́bì sọ fún àwípé àgbọ̀rọ̀ máa lérí ìnáma yóò sáfọ́dù bíi mẹ́lbàfíìn nítorí pé ìlérí tẹ̀ ń wò yẹn ọ̀dọ̀ ahun ní ẹtí máa fi ń gba nǹkan bí wọ́n láì tọ́ba dẹ̀lẹ̀ yá mi lówó yẹn insha allah insha allah tọ́ba jẹ́ màtísìn èmi náà ra lè méjì fọ́ ọlọ́sọ̀tọ́lá ọba ọba ọba ọlọ́rẹ̀ ni ahun ní ẹ máa fi ìlérí gbàǹkan lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n nínú alukuran ọlọ́ni yìí fún nàbì nàdìrì ìwọ́n àròyìn àwọn sọ̀hábà wípé wọ́n máa ń pé ìlérí tí wọ́n bá ti àwọn àfáà ní kò sí tọ́jà tó délé yẹn kéèyàn ò lérí níbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀ tiẹ̀ bọ́ bá ti lé ó ti dọ̀rọ̀ sí lọ́rùn. tí n bá pàṣẹ ẹ̀dáàmì màá gbà wẹ̀ títí dé fún àlọ́fọ̀tálá ajá wípé àwọn títí dé èsì tọ́ bá jẹ́ mpáàtì. jẹ̀máà ṣé nǹkan wájú pé kì í sábà ṣẹlẹ̀ ilé àwọn aládìí ìdì ń bá sọ wípé ìlérí náà àjẹ́ wípé àdébìtì wọn wọn nẹ́kọ̀ kó lè kárí gbogbo ra àwẹ̀ àjẹ́ pé kì í ṣe àwẹ̀ ìlérí o àwẹ̀ rọ̀mọ̀dọ́n òun ni àdébìtì sọ sí àwẹ̀ míì náà gẹ́bí kàfàrọ̀ tí ọmọ sí awa padà téèyàn bá jẹ́ aláàárẹ̀ àti ọ̀pẹ méjì ni tó bá jẹ́ pé àárẹ̀ kò jẹ́ pé máa bá yí àárẹ̀ ni yóò kulẹ̀ máa bọ́ ọ̀yàn ni nínú rọ̀mọ̀dọ́n tó bá wá fi bí bọ́ ọ̀yàn sí ìgbẹ̀yìn rọ̀mọ̀dọ́n kọ̀mọ́ bọ̀yàn ń dojúmọ́ ọbẹ̀ bọ̀ lẹ́yìn rọ̀mọ̀dọ́n bó ti wá àdìjọ́ kejì rọ̀mọ̀dọ́n lọ́ba kú tẹ́ ẹ mọ̀ pé ó ní ìbọ́yìn bíbí oṣù kan lọ́rùn àwọn èèyàn rẹ̀ tó bó ń bọ́ ọ̀yàn ni ṣùgbọ́n tí yàrá bá jẹ́ láàárẹ̀ nù rọ̀mọ̀dọ́n ó di rọ̀mọ̀dọ́n fi bàbá ìbámu orí sanfọ kọ̀sálì gbà yàmọ̀ títítítítítí làwẹ̀ bá tán báwọ̀ ti sá padà bí ijọ́ kẹta ara rẹ̀ yá náà lọ́ba kú fifteen days tó kù ẹnì kankan àgbà fún kò sì jí ọlọ́run ní nǹkankan torí ntọ́nà sọ ni wípé fàmìkẹ́nà mi ń kún màrí bọ́lá wà lásàfàrí nfa ìdí àtúndàrí àmì lọ́kọ́rọ̀ ẹ̀ ń tọ́ bá ń sàárẹ̀ nù yín. àbí ń sèrìn àjò kọ́ gba àwọn àwẹ̀ tó bá jáná Ramadan padà láwọn ọjọ́ mi tí wọ́n ń tí fi lọ tán tó wá jẹ́ pé àárẹ̀ rẹ̀ yẹn iná àlọ́wọ́ wọn ní sọ́nà ń fún lọ́jọ́ mi ìdí ìgbà nígbà tó wọ́n ò ti fún lọ́jọ́ mi ìdí lẹ́yìn kò sì jọ́rọ̀ ní gbèsè ṣùgbọ́n sọlọ lára rẹ̀ bá yá ara wá yá bí oṣù mẹ́fà ti báwọn dàrá ẹ̀ wá tètè dé lọ́ba fún eléyìí ò ọba ní kíni o ọjẹ́ ní àwẹ̀ torí ìjọ tí èyí tán ọwà òun ló ṣe àtẹ̀wọ̀ ìbẹ́ tábà wá ní mẹ́ta ẹ̀ ń bá kú wàlẹ́ ìsìyàmú tó ní àwẹ̀ wàlẹ́ yìí o ẹnì tó bá jẹ́ wàlẹ́ yìí rẹ̀ wà ẹ̀yin náà jẹ ìdí bẹ́lẹ̀ iná àwọn wọn ò pín ni apá kan ní ni yìí náà wà ní yù gẹ́gbẹ́ jẹ́ òun ni àfa àwọn àgbà bàbá wùfẹ̀ ní wípé àwọn èèyàn rẹ̀ kí wọ́n lè àwọn náà ni wọ́n bá gbà wà ìkẹnu sọ́ọ́mà ẹnì tí ó jẹ́ fámìlì rẹ̀ ó sì túmọ̀ ẹni tó jẹ́ ìmáàmù tí èsì fámìlì rẹ̀ kódà ó túmọ̀ gbogbo àwa mùsùlùmí kí lè rí wa èrí wọn ni àdìsá dọ́nà Abbas iná padà túmọ̀ rẹ̀ wípé fàdéyìn ló lọ́ọ̀yà àkó àyíkúdọ́ ọlọ́run wá pé àwẹ̀ tí ń bẹ lọ́wọ́ ni tí ń bá pè ní gbèsè bí fámìlì èèyàn bá bá àyàn tán lẹ́yìn ìmọ̀ bá yà torí pé nígbà tí ti gbèsè ó ti yíyàn ọ̀nà tó lè gbà lọ o lè yọ̀ mọ̀tẹ́kí ni o o lè yọ̀ máa dúpẹ́ fún a wà ní fámìlì a ní nàmbà wán a ní jẹ́ mọ́gàjì ilé bẹ́ẹ̀ àwẹ̀ náà mẹ́ta lọ mọ́gàjì fi tètè àwẹ̀ wa lọ bí tí wọ́n ti ẹ̀ papọ̀ aláàárẹ̀ wọn wa ni obìnrin kan ó lè náà kò ní jẹ́ ẹ láwẹ̀ lọ́rùn àwẹ̀ fi wọ́n lè pín láàrin ara wọn nínú kíni o nínú ẹbí. ṣùgbọ́n tó bá jẹ mọ́ ìran ààwẹ̀ tọ́jọ́ wípé èèyàn lè bọ́ ọ̀yàn fún ni apá kan fà ní wípé wọ́n máa bọ́ ọ̀yàn fúnjọ́pọ̀ ọ̀kan fúnjọ́pọ̀ ọ̀kan nítorí pé ìbáàdà àjọpọ̀ ọ̀kan làwẹ̀ náà ṣùgbọ́n tó bá jẹ́ rọmọdọ́ọ̀ ni kì í ṣe dandan àtàdábùrù kò sí nù sísan rọmọdọ́ọ̀ padà ṣùgbọ́n àwọn àwẹ̀ kan bẹ tọ́jọ́ pé tẹ̀tẹ̀ ni ẹ gbọ́dọ̀ pèrè àwọn tẹ́ bá ń san padà ìyẹn ń wèé pín fún fámìlì ẹ bá fẹ́ fara ẹ̀ kalẹ̀ ni wọ́n fara ẹ̀ kalẹ̀ ẹ ń bá jẹ́ ọlọ́ọ̀ni gbèsè àwẹ̀ oṣù méjì léra wọ́n fẹ́ ṣe kàfàrọ̀ pé ó ṣe é ti pààyàn wèé pín láàrin fámìlì àwọn pẹ̀kàn fún àní tòkú tí wọ́n bá múyàn mẹ́ta ńkọ́ tí wọ́n tẹ̀lé ọ̀kọ́ bá ẹ̀ twenty days ìjọba parí ẹ̀ kéde òkú twenty days wọ́n ní la kò múnú ṣẹ̀ríà ẹnìkan oní ọ̀pàrẹ̀ kalẹ̀ kalẹ̀ kalẹ̀ tẹ̀kẹ́ ni o oní ọ̀pàrẹ̀ kalẹ̀ tẹ́lẹ̀ yìí àwa ń bọ̀ padà. wàlíyù a máa túmọ̀ olórí ẹbí wàlíyù ó túmọ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀ jẹ ogún ó ju agbára olórí ẹbí lọ kò sí ẹni tó lè bá ẹbí rẹ̀ àbí ń ìfi ẹ̀wà náà tó fi ilẹ̀ wọn ti kó sọ fún wàlíyí wọn ló sọ náà lùbádùn wípé wàlímú mi ìhun náà bá àdùn wọn àwọn ìhun bá àdùn. àwọn mùmí náà ní ọ̀rẹ́ ara wọn àwọn ní kí ni olùgbọ́jọ ara wọn. kẹ́lí wà lóru kẹ́lí máa wàlíyí tó tún wá pé nǹkan yìí nígbèsè ọlọ́run ọba gbèsè tìrẹ èyí máa sọ wípé mi pé ẹ wo ẹ ẹ owó tẹ bá ń náwó èmi ò tún padà o torí sẹ́mi pé àyè ti fámílì o sẹ́mi lọ́ba ń sọ pèsè o lẹ́nu ẹ̀ ń tẹ́ bá bá sọ pèsè ìbí bá kọ́dà ìmọ̀ràn ọmọ àtọ̀ kéde ẹ̀ fẹ́ wo kọ́dà kọ́jọ́ tà yóò sì máa láìpẹ́ ní táìmù ṣùgbọ́n àwa rí gbólóhùn kẹtì náà sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan wípé ìbáàdà tó bá jẹ́ pé ara la bí ń ṣe ọgbà nìyá bà wípé wo ìbáàyàn ṣe eléyìí jẹ́ ìròyìn lójú násù ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀ oníkàrà bí ọ̀sán báyìí fún wa ẹnìkan wá ní ìbáàdà àbàdàn níyà wo ìbáàyàn ṣe ìyìn tó bá jẹ́ pé ara la bí máa ṣe àwọn àbí àrẹ̀ wípé àìgbáwẹ̀ fún yàn kí bá bẹ̀ láyé ṣùgbọ́n tó bá kú a lè gbà wẹ̀ ọjọ́ rọ̀mọ́tọ́ ni o ọjọ́ wẹ̀lẹ́ ni o ọjọ́ kàfárọ̀ ni o àtúwárí ìbádà àbàdà níyà tọ́jọ́ wípé wọ́n bá yàn án ṣe lójú ayé yẹn ìbá òṣìṣẹ́ ara la fi máa ń ṣe hajj àfọwọ́ ti sẹ̀gbọ́n àfàrà náà ṣe ṣùgbọ́n ìta àfàrà ṣe ń bẹ̀ kò lọ́pọ̀ jù hajj wàárẹ̀ èèyàn lè bá yàn ṣe tó ń tọ̀ sí wàlàyé tàbí tó ti kú ìpẹ́dẹ́dẹ́ hajj tàbí kọ́mọ̀ ti dandan mẹ́rin òní hukumu ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ al-awwal man kana ghaniyan wa qawiyan bi badanihi ẹ bá lówó hajj lọ tí eegun àtúntìlọ náà ti tún bẹ́ẹ̀ fún hajj ti dandan fún kọlọ òṣùgbọ́dọ̀ náà yàn owó mbẹ́lẹ́wọ̀ rẹ̀ àlàáfíà ti wà kọlọ fún rẹ̀ ẹnì kejì man kana kọ̀wíyàn ìbádàní dúnà máa ní ó ní eegun àlàáfíà ń bẹ ṣùgbọ́n kò sówó tí ì lọ àwọn àfáà ní ẹ̀tùrú náà sínú bírákẹ́tì ájì ọjà rẹ̀ fún ah. Ah. wọ́n bá ọjà rẹ̀ fún tọ́ba jára àmọ́kà ọjọ́ màá mọ́kà ọ̀ọ́nà ìmúbo náà ní ẹ̀dẹ̀rẹ̀ lẹ́yìn ìtàdé ibi ẹ̀ ń lọ. bákan náà tọ́ba wá jẹ́ ẹni tó jẹ́ pé ọ̀nà ìdílọ́nà rẹ̀ òun náà ó lè jẹ́ dandan fún pẹ̀lú mẹ́jẹ̀mú ní a bá rà bíi mẹ́wàá tẹ́ a lọ nígbà yà abáṣọ náà rà sí ìmúnjẹ ẹ̀jẹ̀ abáṣọ máa bá lọ́ngọ́ ilé ọ̀pọ̀ tó jẹ́ pé kéèyàn gbọ́ wẹ̀sì dáadáa o èèyàn ilé èèyàn mẹ́wàá mọ́kà tọ́jọ́ wípé àdéhùn mìíràn wọn ni wípé pẹ̀lú àánú ọlọ́run jẹ́ mú lọ́hùn ọlọ́run ti rọrùn gbẹ̀mí ni o wọ́n rà náà jẹ́ náà àníyàn rẹ̀ ó sì ní náà nù ẹ̀ ń bá nítorí kíni nítorí pé ẹni tó bá ní agbára àti hajj tí ò wà lọ́lọ́ tó wá rẹ̀ tó ní pé kó ṣe alábàálọ̀ pẹ̀lú pé yóò máa ràn lọ ní hajj pé kò sí àlẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ṣé ẹ̀ta lè máa bá àrùn kà ó ní à pẹ̀lú so ó ti tẹ̀sẹ̀ fún kẹ́ni ẹ lọ mọ́kà torí kò sì ti dẹdẹ lọ́rùn rẹ̀ lókùnrin gbà tọ́jọ́ wípé ibi tí àìlera ti dé ba àtìlẹ́yìn tó fẹ́ bá gbé bẹ̀. ìdí wọn fẹ́ fi tẹ́lẹ̀ nǹkan kan ọ. náà kò sí kí o wọn a máa ń yàn lọ mọ́tà torí pọ́nmọ́ náà pé wọ́n sí kí ni o ọmọ náà gbé àgbógbó ọ̀nà àbúrò jẹ́ ilé sọ̀nà pẹ̀lú àná ọlọ́run tó ní bá mu lọ. àlàkùnlé hàn ojú kan nù ojú kẹta ilẹ̀ tọ́jọ́ wípé kọ̀wé yẹ̀ ń dì ajiza mbadani kwa sala afya yako uwe timbe ala afya usi uwe mbe oto nleranya ni uwe arare من قصة امرأة أتت صلى الله عليه وسلم أبرز الله صلى الله عليه وسلم يا رسول الله إن فريضة الله على عباده بالحج أدركت أبي شيئا كبيرا òfin ọlọ́run ọba àti ìṣe ní ọ̀rìn yàn látọ̀dọ̀ ọlọ́run ọba pé ẹ máa ṣe ájì fún mi o nígbà tí yóò dé sí gbọ́ bàbá àti wọ́n ti dàgbà láyé tuntun wà lárọ́ ìlà kọ́dà kò lè fún nǹkan àgùnmọ́ ara bàbá ti ń gbọ̀n ó sì lò lọ. bákan náà ara wọn ti ti gbà tí wọ́n lè lọ sí hajj afa àfẹ́kù aliwu tí mo lè bá ṣe hajj nínú dúkìá rẹ̀ àbẹ́bí nísì ń bẹ láyé abójúkú ni ìbára bàrà níyàdẹ ni sábà tìrí náà sùn àjẹ wípé tí ọlọ́pàá bá ń fẹ́ lórí eléyìí òun ni. bákan náà téèyàn bá wá jẹ ẹni tí kò lò lọ kò tún sí agbára àbágbára tiẹ̀ wà kò lò lọ kò sí sẹ́ńtò lè ẹ̀fọ́ ẹ̀ hajj èdè ni o kì í ṣe sẹ́fún. a tún wá rí ẹ̀rí ànábì ṣe ìbáàbù kẹ́yìn ọ̀bẹ tọ́ba ti ṣe tí o ti ṣe kílẹ̀ rí wa jẹ́ àti sọ́yìn náà àti sábà àbá radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ ọ̀hún nígbà tá a fi ṣe hajj lọ òun kàlùkù ọmọ ṣe pé labbaik Allahumma labbaik ọlọ́run ọba mi ò mọ wá jẹ́ pé rẹ̀ lọ́ba rí ọkùnrin kan tí ń sọ wípé labbaik Allahumma an shukruma labbaik Allahumma an shukruma àbí bá ti wípé ọ̀dà kọ́ra rẹ̀ ni ìwọ́lọ́mọba ìwà jẹ́pè rẹ̀ mọ wá jẹ́pè rẹ̀ fún ẹ̀dín jẹ́ ṣubúrúmà àti wà ní wọn pọ̀kùnrin wa nígbà ń pèlè àti ní mọ́nù ṣubúrúmà tàbí jẹ́ ṣubúrúmà ó ní àfi áwọ̀ ọ̀rẹ́ ìbò lè ṣẹ́kùn lè rọ̀wé ọmọ ìyá mi tàbí ẹbí mi lẹ́yìn tó súnmọ́ mi pọ̀ ni ó ti wá kúkú sí ìṣáájì ṣe ikú onímọ̀wá ìṣáájì àdébì ni ẹni tó ń ṣe dà ṣùgbọ́n mi lọ́nà ìbéèrè alhajj àná kí wọ́n gbẹ̀ngàn tó òṣìṣẹ́ àjì fún ààrẹ tẹ́lẹ̀ ó ní o àdébì ni hajj عن نفسك ثم تحك عن شكر ما يا ما كان دي عادي كون سي لو بيو تنين kọ́kọ́ ti fúnra rẹ̀ ẹ́ kápá yìí tó ti kú ti ájì kò ti tó burú ẹ̀sìn ṣùgbọ́n pàdé mọ́jẹ̀mú ẹ̀ǹ tí ọ̀bẹ ní kẹ̀kẹ́ ájì o ti gbọ́dọ̀ ṣe ájì ti ọ̀rọ̀ yẹn ti ẹ̀ náà sáti kó tó lè bẹ́ẹ̀ ló fi ṣe. ìyẹn la fi ń pàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí máa náà yẹn lọ sí mẹ́kà wípé fún dájú àwọn tí wọ́n ti kú sọ̀fìn ọ̀dà tí wọ́n àgbẹ̀ kú ẹ̀ǹ tí ẹ̀ lẹ́nu ẹ̀ǹ tó ti ṣe ájì ti fàrí ìdọ̀ rẹ̀ wàyílá olóyìn ájú olóṣèlú ni o àwọn tí ń bá a lọ náà káàdùn sọ fún wọn pé ṣùgbọ́n wà kó lé léyìí ìwọ ló lé léyìí ó sì ní náà òun náà wáyé ìwọ̀n gẹlọ́ tòjú pé kíní kankanka ní ti ojú kí ló ń sọ lọ́kùnrin ó ti di hajj rẹ̀ ṣùgbọ́n mà kú ìbáàdà àbàdà ní ìyàgbẹ́ ni tó ń ti bẹ́ẹ̀ àdébìsì ṣe ìkọ́ ọ àkọ́rọ̀ sọ̀rọ̀ sọ́lá àdébìsì ọ̀rọ̀rọ̀ rẹ̀ lórí àlámọ̀rí wípé ìtọ́kàjẹ́ mi tẹ́ẹ̀kì ń ni pé èè ti ájì tẹ̀lé sórí ṣubúrú mọ̀tọ́ bẹ̀ ti ájì fún kùsùn tó burú ìwọ kọ́kọ́ ti ájì fàrí gbọ́nà tọ́pọ̀ wá dìgbà mi wá fún mahoj àti ṣubúrú mọ̀ èyí ti ájì méjì nínú ọdún kankan náà nígbà ọba ti di ìgbà mi wá padà sí ájì fún o fún ti ń tọmọ lọ tó lóyún nú wọn ò lè máa bọ́ aláìní fún o padà máa gbà padà ni ẹni bí èèyàn bá lè gbàdé náà ni ti gbà tán wá jẹ́ kó kù sọ̀rùn rẹ̀ mùrọ̀ á sì ẹ̀sìn èèyàn máa kíyè sára lórí rẹ̀ ọkọ máa bọ́ ìyàwó rẹ̀ fọkàn sí ìyàwó náà bá ara rẹ̀ fọkàn sí ọmọ bá yà fọkàn sí náà bá ọmọ yẹn fọkàn sí bí àbá wọn family yọba ti kini o yọba san bí ọba family ti ọsan wọn lé ẹgbẹ́ ọmọdéraṣí àfùmọ̀ra wa lọ bí a ṣe wà yìí wà lé àwẹ̀ one thousand a lè pín bí tí five òun gẹ́gẹ́ nìkan kan bí ní láì sàádà so sábà ti nà sórí afẹ́fẹ́ bó ní ayé mùsùlùmí mọ́tàdé dá báyìí dá báyìí a ní nǹkan báyìí lọ́rùn a rí i pé ntànàbí tó sọ yìí náà ó ń jẹ́ àmọ́ pé ń mà kàn ní wa wàlúwàlú gbogbo sábà ti sàn sọ ẹ̀ẹ́dì pé ojú kan náà ní padà sí ojú kan náà ní sẹ́kẹ́ ní o ní padà sí ojú ọ̀nà ní padà sí wal mu'minuna ba'duhum awliya ba'd ẹ̀yin mùmìnì ẹ̀yin náà ní olùgbọ́jú ara yín ẹ̀yin náà lálájọsí ara yín ẹ̀yin náà jọ lórí ara yín ẹ̀yin náà jọ ní alásùnmọ̀ ara yín bí bá ń dùn ẹ̀yin náà jọ ní bí tó ń dùn ẹ̀yin náà nìkan ní o ẹ̀yin náà jọ ní alásùnmọ̀tàlá bá a dé ń ṣe yìí náà dákun bẹ́ẹ̀ náà ló jẹ́ àti ní àlùjẹ́ náà wọ́n àjọpọ̀ oṣù rẹ̀ wọ́n sàlùwà gbèsè ààwẹ̀ gbèsè owó gbèsè àlùkáwáàní ẹni gbèsè májì àgbé ọrùn pàdé ìwọ ọlọ́run bá sùpánà ó sì ní agbára àti ìrànlọ́wọ́ gbogbo ibi tó ń kálukú tọ́jẹ gbèsè sí mọ́tà bá wa san èyí tọ́jẹ ìbàdà bá wa san èyí tí èsì ìbàdà náà bá wọ́n lájọ kò sọ ẹ̀ la hawla lana wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal-ard wa ja'ala adh-dhulumati تأبرنا بالسلام شهر رمضان وجعل من صامه إيمانا واحتسابا مما يغفر له ما تقدم من ذنبه وما تأخر أحمده وأجلله وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على في رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمانه أوصف ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى جميع خلقه وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مرضعة عما أرضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى لما فرض صيام شهر رمضان ألا يبالي المؤمنين جعل الناس مخيرين بين أمرين بين أن يصوموا وبين أن يفطروا ويطعموا مكان كل يوم مسكينا لذلك قال ربنا سبحانه وتعالى كما فسر بالآية معاذ بن جبل في أثره لأن هذه الآية سابقا كانت رخصة من الله سبحانه وتعالى لبني المؤمنين من شاء صام ومن شاء أفطر وأطعم عن كل يوم مسكنا قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن تطوى خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون ثم نصح الله سبحانه وتعالى هذا الحكم بقوله في الآية التالية ألا ويقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فمن شهد منكم الشهر فليصم لكن هذه الآية فحكمها باق في الكبير الفاني وكذلك المرأة العجوز والمرأة الشيخة فإنهما يطعمان عن كل يوم مسكينا ويبكران وكذلك قال العلم يلحق في هذا ملحق هذا الحكم من كان مريضا لا يرجى برؤه فإنه يطعم عن كل يوم مسكينا وهو لا يقضي هذه الصيام ولا يجري هذه الأيام بعد رمضان ولكن أهل العلم اختلفوا في هذه المسألة خصوصا في الشيء الكبير قال بعض العلم فإنه لا فإنه يكثر ولا يقضي الصوم ولا يطعم عن كل يوم مسكينا واحتجوا بقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم لا يكلف الله نفسا إلا وسعها فقالوا ما دام أنه صار شيخا كبيرا هارما وعجز عن الصيام فإنما هذا من عند الله سبحانه وتعالى فحاله كحال الصبي ولكن الذي عليهم العلم بما جاء في السنن المطهرة عن رسول الله صلى الله عليه وسلم خصوصا من أثر ابن عباس رضي الله تعالى عنه أن هذا الحكم ما زال باقيا على الشيخ الكبير والشيخة الكبيرة إنهما إنهما يفطران ويطعمان عن كل يوم مسكينا وكذلك اختلفت كلمة العلم في المرأة الحبلى والمرأة المربع أنهما كيف يقضي كيف تقضيان الصيام قال بعض العلم لا قضاء عليهما ولا فدية عليهما وعكس بعض هذا الحكم فقالوا عليهما القضاء وعليهما الفدية ولكن الذي جار عليه الكلام عند أهل العلم والذي تنزع في كثير من العلم أنهما يطعمان عن كل يوم مسكينا بل عليهما فدية ولا عليهما القضاء وذهب بعض العلم إلى أن عليهما القضاء ولا عليهما الفدية واحتج كل فريق من هؤلاء بحجج ظهرت عنده وظهرت بين يديه والذين ذهبوا إلى أنهما يطعمان عن كل يوم مسكينا ولا يقضيان احتجوا بأثر بن عباس المذكور آنفا وكذلك بأثر عن بن مالك رضي الله تعالى عنه وأرضاه والأثر مخرج في السنن وفي مدن أحمد أن الرسول قال إن الله وضع الصيام عن القبلة والمرأة المرضي إلى آخر هذا الأثر لكن أهل العلم الذين ذهبوا إلى أنهما يقضيان ولا يطعمان عن كل يوم مسكنا بل عليهما القضاء احتجوا بأن الله سبحانه وتعالى لما أباح لعباد المؤمنين أن يصوم من أراد الصيام منهم وأن يفطر من أراد الفطر منهم لكنه يطعم عن كل يوم مسكينا ما رخص الله سبحانه وتعالى للمريض والمسافر إلا أن يفطر في أيام رمضان لكن لا بد من القضاء بعد رمضان مع أنهما ترك الصيام لعذر شرعي مقبول ولمشقة ظاهرة فكيف بمن ترك الصيام للتقوي فقط والحبلى والمرضعة لو مرضتا ما أمرتا بالصيام فإذا لم تمرض ولا بد لهما أن يقضيان هذه الأيام بعد رمضان لأن من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 من غير أن يقضي هذه الأيام عباد الله ولكن اختلف العلم في هذه المسألة فذهب بعض العلم إلى أن هذا الحديث إنما يدل على صيام النذر فمن كان عليه صيام النذر صام عنه وليه وإلا فلا وذهب بعضهم إلى أنه لا يصوم أحد عن أحد وإنما علي على أهله على أهله الإطعام فقط ولكن الذي عليه أهل الحديث أن من مات وعليه صيام صام عنه وليه وهذه عبادة بدنية جاء النص من الشارع أن أن الإنابة داخلته لذلك رأينا أن رسول الله صلى الله عليه وسلم قاس هذا الحكم بالدين والدين على على على على والدين على اختلافه فدين الله مقدم على غيره من الديون لذلك جاء من الحديث الذي أخرجه مسلم والبخاري في صحيحهما من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما أن رجلا صلى الله عليه وسلم فقال يا رسول الله ما إن أمي ماتت وعليها صيام شهر أفصم عن عنها فقال رسول الله صلى الله عليه وسلم نعم فدين الله حق أن يقضى قال أهل العلم صام عنه وليه فوليه من كان رئيسا لأهله قال بعض لا بل وليه ورثته وقريبه لقول رسول الله صلى الله عليه وسلم ألح كل فرائض بآلية فما بقي فهو لأولى رجل ذكر فقال أهل العلم إنما ورثتهم الذين يتولون صيام هذه الأيام لكن الذي دل عليه الدليل أن المؤمنين بعضهم أولياء لبعض فإن هذا الكلمة من الرسول صلى الله عليه وسلم تتناول القريب والبعيد لقول الله سبحانه وتعالى والمؤمنون بعضهم أولياء بعض إن عجز أن يصوم عنه ولي أي رئيس أسرته فإن من كان من ورثته ممن يطيق الصيام يصومونه عنه وإلا فإنه يتقاسم بين المؤمنين أنا كل سبحانه وتعالى والمبنى بعضهم أولياء بعض وعلى تشبير صلى الله عليه وسلم هذا الأمر بالدين والدين يتناول قضاءه والدين يصح قضاؤه ويجوز قضاؤه من القريب ومن البعيد وبهذا احتج العلم أن العبادة البدنية إذا جاء نفس أن الإنابة تداخلها فإنها صحيحة لذلك جاء في الصحيحين من أبي بن عباس رضي الله تعالى عنهما رضاهما أن صلى بينما كان يحج إذ هو يسمع رجلا يقول لبيك عن شبرمة لبيك عن شبرمة فنهى صلى الله فسأله عن شبرمة فقال أخ لي أو قريب لي فسأل صلى الله عليه وسلم هل حجت عن نفسك قال لا فقرأ صلى الله عليه وسلم حج النفس ثم تحج عن شبرمة وقد وكذلك هنا هذه الإنابة في حياة الإنسان لما جاء من حديث امرأة أن ذكر صلى الله عليه وسلم والحديث هو الصحيحين أن فريضة الله على عباده بالحج أدركت أبي شيخا كبيرا لا يثبت على الراحلة حتى حج عنه فقال لها رسول الله صلى الله عليه وسلم نعم حجي أنه صلوات الله وسلامه عليه نسأل الله الرحمن الذي رفع السماوات بدون عمل أن يجعلنا وإياكم ممن يتبعون القول ويتبعون أحسنه وأن يجعله من عباده المخلصين المخلصين وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر آجاك داء الدين اللهم دمر أعداءنا الدين الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقتلون أولياءك اللهم ربنا عليك بهم اجمعين اللهم احسن اهلنا واغفرهم بلدا ولا تؤمن اهلا اللهم ربنا وحي شعوب المسلمين واسمع شده المسلمين اللهم ربنا بعيد جوعنا يوم تبيض وجوه الياري ولا تزغ جوعنا يوم تسود وجوه الياري يا اجود الاجودين ويا اكرم الاكرمين عباد الله واعلموا ان ربكم سبحانه وتعالى امركم بامر بلى فيه بنفسه وسلمنا من وسلم بكم قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم ان الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المصدوق القائد بالقصة يا ثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على الكريم المبعوث رحمة للعالمين أبي القاسم اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا